bá ti bẹ̀rẹ̀ a máa bẹ̀rẹ̀ sí lo àwọn nǹkan yìí àṣẹ àbẹ̀rẹ̀ sí lò tó bá dẹ̀ pa high blood pressure náà la ní ṣẹ́ẹ̀rí tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí lò láàrin oṣù kan ẹ lọ yẹ blood pressure yín wò at least in a month ẹ gbọ́dọ̀ yẹ blood pressure yín wò lẹ́ẹ̀mejì abẹ́ẹ̀mẹ́ta in a month then ṣẹ́wárí garlic tí mo sọ yìí tí omi ẹ̀ bá ti light torí tẹ́ bá ti mú tẹ́ bá ti lè bomi sí lẹ́ẹ̀kejì bóyá ẹ mú fún bíi three four days tí ẹ ti mu omi tó wà mẹ́ta tó bomi míì sí tó bá ti wá láì tí ò tọrọ bí ó ṣe wà mọ́ tẹ́lẹ̀ ojú ẹ̀ máa funfun ni o omi ẹ̀ máa funfun ni ìgbà yẹn bá rí pé omi ẹ̀ ti yọ coloured ẹ má bu omi mọ́ omi ẹ o ẹ máa kọ́kọ́ mu omi tó wà nínú ẹ̀ tán náà tẹ́ bá ti bu omi mọ́ omi ẹ̀ ó máa yọ coloured ó máa yọ bíi ẹ̀ like a green green ẹ̀ big light green báyìí ìyẹn ẹ má mu yẹn o ṣùgbọ́n ẹ máa kọ́kọ́ mu omi inú ẹ̀ tán kẹ́ tó bomi míì sí ṣùgbọ́n tó bá ti wá láì tí omi yẹn o tí ò tọrọ dáadáa mọ́ ẹ máa ṣe míì èlò ni wọ́n ta garlic ẹ lè ra tó wà ní tó máa ń di márùn márùn tó máa ń di sínú okùn yẹn ẹ lè ra yẹn bóyá bíi one dollar something ló máa ń tà ẹ bá ti ra méje ẹ bó gbogbo ẹ ẹ dẹ̀ wá lime àbí lemon odidi kan ẹ sùn ẹ slice ẹ ẹ dẹ̀ da gbogbo ẹ ẹ dà sínú omi báyìí ẹ dé pa bẹ́ẹ̀ ìjọ́ kejì àbí ìjọ́ kẹta ẹ bẹ̀rẹ̀ sí mú èmi ni blood pressure ni èmi ni migraine ni èmi ni. Eh, cancer cell ni èmi ni eh, diabetes everything ó máa pa tẹ bá ti mọ ẹ̀ stop ẹ̀ ṣe tẹ bá tẹ̀ tí wá ń lò tẹ bá ti wá ń lò báyìí tó bá dẹ̀ pé eh, organic beavers adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ káàbọ̀ sórí Instagram wa tí ó bá dẹ̀ pé organic garlic náà lè tún rí tẹ́ bá ti ń lò ó láàrin oṣù kan tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí lò ṣẹlẹ̀ àwọn oògùn òyìnbó tó ń bá fún yín lọ hospital ẹ dá dúró kẹ́ wá lọ tẹ́ bá ti lò ó dáadáa ní o kẹ́ dá dúró kẹ́ wá lọ yẹ blood pressure yín wò tó bá ti wá bọ́ sí normal ẹ máa mu àwọn gálíkì yẹn àwọn oògùn òyìnbó torí àwọn oògùn blood pressure tí wọ́n máa ń fún wa lọ hospital ẹ mo mọ̀ nípa ẹni ó máa ń dá àwọn nǹkan míì lẹ̀ sínú àgọ́ ara yàtọ̀ sí pé ẹ afẹ́ kí blood pressure lọlẹ̀ ìmíì blood pressure yìí ò ní lọlẹ̀ torí pé lọ́sítítù nílùú òyìnbó bí wọ́n máa fẹ́ pawó ni tẹ́ bá rò pé àrùn tó ń ṣe yẹn máa lọ wọ́n máa dákun ni wọ́n máa fẹ́ pawó ṣé ẹ rí nǹkan tó máa ń ṣe nìyí tó máa fún yín lóògùn yẹn tó máa ní ògùn yóò ṣe wọ́n á tó kó ògùn mi fún yín wọ́n á tó ní kò ṣe á ògùn mi fún yín whereas ó ń ba kidney jẹ́ ó ń ba kidney èèyàn jẹ́ blood stream wa ògùn yẹn kàn máa bàjẹ́ ni ó máa ṣe ní ó máa ṣe nǹkan míì àrùn míì tí ò jáde lára wa tẹ́lẹ̀ á tún máa jáde onímọ̀ye sọ fún wa wípé mo bẹ̀ wá torí ọlọ́run ẹ jẹ́ ká mójútó ara wa ká dẹ̀ máa sùn dáadáa ká máa sùn dáadáa oorun ó ṣe pàtàkì nínú ìgbé ayé ọmọ ẹ̀dá ká dẹ̀ máa ṣe exercise bó jẹ́ treadmill ni bóyá kankan máa walk ni ẹ jọ mo bẹ̀ wá ṣé ta bá ṣe exercise ta bá lo àwọn nǹkan yìí òun ló máa jẹ́ kí ìfúnpá lọ sílẹ̀ diabetes náà ó máa jẹ́ kó lọ tí a size tí a kàn mú garlic tá à ń ṣe gbogbo ẹ̀ kò ní tètè lọlẹ̀ kò ní tètè ṣe bá ṣe fẹ́ ẹ̀kọ́ tí a size taba taba taba ṣe size ṣe nígbà taba parí size tàbí taba rìn ẹ mẹ́rin ká ṣe blood pressure wá ń gbà yẹn o ṣùgbọ́n lẹ́yìn tí ẹ bóyá ó ti tó bíi two hours taba lọ ṣe blood pressure wà yìí àkànfẹ́ káàbọ̀ sórí kan ní ẹni tó bómi ṣe wọn kó bá nǹkan ẹ padà lọ sórí fídíò yẹn láti bẹ̀rẹ̀ ẹ lọ gbọ́ taba ṣe blood pressure lẹ́yìn eh, one hour two hours thirty one hour or two hours thirty rìn tàbí tá ṣe treadmill wa ẹ jẹ́ ká lọ ṣe blood pressure wa á lọlẹ̀ because tá a bá ṣe ní immediately blood pressure wa máa lọ sókè nítorí pé a ti work heart wa ó máa lọ sókè ṣùgbọ́n tí a bá ti sinmi báyẹn ká wa lọ ṣe bóyá lẹ́yìn wákàtí kan àbí wákàtí méjì a rí pé ó máa lọ sílẹ̀ tá a bá ń lo àwọn nǹkan tá a sọ yìí ẹ jẹ́ ká máa ṣe blood pressure wa bí at least three times in a month or twice in a month a rí pé àwọn oògùn òyìnbó tó ń kọ fún wa à nílò ẹ̀ torí pé àwọn oògùn òyìnbó yìí ó máa ń dá oríṣiríṣi nǹkan mílẹ̀ sínú ara tó yẹ pé ó máa ń dákún àrùn tó wà lára ni torí pé àwọn tá a wà lọ́dọ̀ ẹ̀ wọ́n máa ń fẹ́ pawó ni ṣùgbọ́n tá a bá lè ṣe home remedy tí mo sọ ẹ wò ó àdúrà lè máa gbà fún Abọ́sẹ̀dé Hajiya Tawakalitu Yekini ẹni tó bọ́ mi ṣọwọ́ bá nǹkan ẹ máa padà lọ sórí fídíò wa ẹ máa lọ wò láti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ọgbọ́n bẹ ìmọ̀ wà lórí àwọn ètò ọlọ́kanòjọ̀kan tí ó ń jáde láti iléeṣẹ́ tẹ́síṣẹ́ rédíò and tẹlifíṣàn mo ní yìnyín kẹ́ni kó ṣe ní bó tẹ̀sílẹ̀ jẹ́ pé ìdòkú ọ̀rọ̀ ẹni tó bómi ṣan wọ́n kọ́ ó bá nǹkan versus Adams ẹgbẹ́ ìbọ̀kadà bó tẹ̀sílẹ̀ jẹ́ pé ti South Africa tí mo gbé wọlé kò jẹ́ kí n lè dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n bá lọ́ọ̀nṣì ábọ̀mù eh, wa ní ojúde ọba tí a ṣe ní ọjọ́ Friday ìyẹn ní ìjeje àdúpẹ́ pọ̀lọ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n wá sí ojúde ọba àti àwọn tó ń bá a lọ́ọ̀ṣì ábọ̀mù gbogbo yín ni mo kí o owó ò ní tán lọ́wọ́ yín o ẹ̀ ní wá owó tì àwọn tí wọ́n dẹ̀ ti promise wa pé ókè o tó yẹ pé eh, kínní ni wọ́n ní káàdì ni wọ́n ní gbogbo yín ni mo kí àtẹ̀yìntẹ́ ti fi owó sórí cash app fún wa ẹ ṣe gan ni ẹ ní owó tí o ìnáà ní tán o yín wọ́n ní irin ni kẹ́ni kó lè ṣe mí ẹja kó dúpẹ́ lọ́wọ́n tí wọ́n fún wa lẹ́bùn lórí ètò yìí ó tẹ̀sí lè jẹ́ pé nǹkan tí mo fi ṣáájú òun fẹ́ fi gbẹ̀yìn ní òní yìí. àwọn tó fún wa lẹ́bùn lórí ètò yìí evangelist Fúnmi Àràgbáyé JP ààrẹ fún gbogbo olórí ẹ̀mí pátá nílùú Nàìjíríà àdúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn ṣe gan ni ìnáwó tí wọn Ọláìtàn Enterprises àdúpẹ́ lọ́wọ́ àwọn náà tí wọ́n fún wa ní àgọ́wọ́ Bukky Enterprises àdúpẹ́ lọ́wọ́ wọn kàbálà wọn ti tán ìyá ìbejì ìdòwò àǹkárá ni àwọn fún wa ẹ̀ wọ́n lẹ̀ tún gba award ní ọjọ́ Friday àdúpẹ́ pọ̀ lọ torí pé wọ́n ní yìnyín kẹ́ni kó lè ṣe mí owó nìtàn lọ́wọ́ yìí o ẹ̀yìn owó ti láṣẹ lẹ́nu mọ́ alájì Wàsíù Ṣọlọ́jẹ́ládé gbà lórí ọlọ́run ẹ̀yìn wà nìkan ẹ̀yìn ṣáṣá nílùú Ìbàdàn wọ́n fún wa ní àwòrin yọpí dáàdì fídíò àti ọdíò cd àdúpẹ́ pọ̀ lọ́wọ́ bákan náà Ọlátúnbọ̀sún Ọládàpọ̀ èké Odídẹrẹ́ eh, wọ́n fún wa ní fídíò àti ọ́díò àti àwọn ìwé alákàgbádùn mọ́ wọn ṣe gan ni bàbá wa Ọlátúbọ̀sún Ọládàpọ̀ bákan náà Tèmítọ́pẹ́ Tógèlè ìyé ìbejì nìyẹn ìyé ìbejì ajito ní wọ́n wà ní ọjà òjé nílùú Ìbàdàn wọ́n fún wa ní aṣọ òkè ipe kakò fáwọn èèyàn tó bá jẹ ìbéèrè wa lórí ètò am ọ̀gá dúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn ìyẹn adé ẹ̀ṣẹ̀ òun gan ni bákan náà Dr. Báyọ̀nlé wọ́n fún wa ní ẹ̀ṣẹ̀ wọn àti káyé rojú ọ̀wọ́ àníyàn eh, nọmba seventeen mojiyan last house opposite akínwálé ẹlẹ́jà ní mọ́ràntàn nílùú ìbàdàn àdúpẹ́ pọ̀lọ́ bákan náà àṣà yorùbá láti ọwọ́ kòyìnrán abọ́sẹ̀dé eh, tẹ́sí ṣò bákan náà ni bákan náà ni a tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ alágbàtà wa eh, sofeco and sons limited tí wọ́n ń ta rug eh, àwọn wà ní iwájú. Eh, ṣé Pen Cinema ni àbí jẹun náà ṣé Pen Cinema ni wọ́n wà nílùú Ìbàdàn ń bọ̀. ìyẹn bàbá alàgbà Festus eh, Festus ok alàgbà Festus Adédèjì Solomon CEO Sofeco Carpet and Rugs Nigeria Limited opposite Queen Cinema eh, Queen Cinema Ìkòtẹ́dó Ìbàdàn ni àwọn wà àdúpọ̀ pọ̀ ní ohun bákan náà ni eh, Beer and Sons Communication number seventeen Mojiyan Lasas opposite Akínwálé Ẹlẹ́ja ìbẹ̀lẹ̀ tilẹ̀ rí àwọn àwo orin wa rà ní mọ́nàtán nílùú Ìbàdàn àti ọ̀dọ̀ Sofeco and Sons eh, Limited eh, tí wọ́n ń ta rug àwọn rug àti carpet tí wọ́n pẹ́ máa fi sínú ilé àtàwọn tiles ní wọ́n wà ní. Eh, Queen Cinema opposite Queen Cinema ní Èkúté Ìdó nílùú Ìbàdàn ẹ lè rí àwọn àwo orin wa ọlọ́kan-ò-jọ̀kan ara ń bẹ̀ hmm, ẹ lè rà ń bẹ̀ bákan náà ni olóyè Kọ́lá Balógun Kọ́lá oil tí wọ́n wà ní Mọ́níyà garaji nílùú Ìbàdàn ẹ lè rí àwọn àwo orin wa ọlọ́kan-ò-jọ̀kan ara ń bẹ̀ bákan náà Alhaji Wàsíù Ṣọlọ́ọ̀jẹ́ Ládìgbà lórí Ọlọ́run ní kàn ṣàṣà nílùú Ìbàdàn ẹ lè rí àwọn àwo wa ara ń bẹ̀ ó ti wà ń bẹ̀ bíbá ẹ lọ́bẹ̀ kí ẹ bá wọn lọ kí ẹ bá wọn lò bákan náà Àbẹ̀kẹ́ Kẹ́hìndé ní Maryland ẹ lè rí àwọn àwo wa ara ń bẹ̀ gbogbo mẹ́rẹ̀ẹ̀rin náà ni ó wà lọ́dọ̀ wọn má dánwò ẹ̀ṣẹ̀ wọn àṣà yorùbá yorùbá ni gbogbo ẹ̀ ni ó wà lọ́dọ̀ wọn bákan náà wà lọ́dọ̀ èmi Queen Abọ́sẹ̀dé tẹ́sí ṣò ẹ pè mí àwọn orin wà mí èlò ní ten dollar ni lọ́dọ̀ tí wọ́n bí ten dollars péré ni kò ń ṣe tí ẹ bá rà á ẹ wò ẹ máa gbádùn ọmọdé lè gbọ́ àgbàlagbà lè gbọ́ ọkùnrin lè wò obìnrin lè wò gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé a lè fi kọ́ èdè náà àwọn àwo orin yìí àti fídíò àti ọdíò cd wa ẹ bá wa rà á ten dollars ní àwa táwa nílùú òyìnbó ń gbà ten dollars péré ni kò ju ten dollars lọ ṣùgbọ́n tẹ bá rà á fi ń support wa ni lágbọ́rọ̀ ọlọ́run gbogbo yín tẹ̀ tí ń ra ilé yín òdìlé owó ọ̀nà yín yóò máa là yóò máa là sí rere lágbọ́rọ̀ ọlọ́run ọ̀hún ní fìlú ìbò yín ẹ wà nínú ọkọ̀ tọkẹ tó rí mi gbogbo ẹni tí ẹ fi owó tẹ fi ràn wá lọ́wọ́ yálà láti ra fídíò wa ni àbí ọ́díò wa ni àbí láti fi gbé ètò alárugẹ ní lágbọ́rọ̀ ọlọ́run ẹ̀ ní wọ́wọ́ tì ẹ̀ ní dààmú láyé yín láṣẹ lẹ́dùnmarè ó wà lọ́dọ̀ èmi kúnyẹn abẹ́sẹ̀ dídán bákan náà tó lè rí ní ọ̀dọ̀ Tayo Stores number one Ajibelewo ìyẹn nílùú Abẹ́òkúta ẹ tún lè rí ní ọ̀dọ̀ Vicky ọmọ Jésù nílùú London ó wà níbẹ̀ bákan náà àwọn tó wà ní France ní Paris lọ́hùn ẹ tún lè rí àṣà Yorùbá rà ní Paris nílùú France ibi àwọn ibi tí àwọn àwọn àwòrin wa àti fídíò náà àti ọ́díò náà àwọn ibi tí ẹ ti lè rà ní adúpẹ́ lọ́wọ́ gbọ́ àwọn tí wọ́n ṣe alágbàtà ọjà wa iná ìtàn wọn yóò jó ní tìyín adúpẹ́dúpẹ́ adúpẹ́ pòkù lọ́wọ́ gbóyìn bámidélé káyọ̀dé ṣítù ẹni tó bọ́mi ṣan kọ́ bá nǹkan ẹ̀ka bọ̀ sórí ìkànnì yìí ẹ lè lọ tún fídíò yìí wò láti ìbẹ̀rẹ̀ adé adúpẹ́ lọ́wọ́ yìí náà gẹ́gẹ́ bí wọ́n yín sọ pé ohun tí gbogbo wa bá gbìn òun náà ni a máa ká receipt oníkàlùkù náà ni ó máa gba receipt ibi tí a máa rí dé ní ìbò tẹ̀sílẹ̀ jẹ́ pé Eh, network fẹ́ ṣe bákan níbẹ̀rẹ̀ ètò yìí adúpọ̀ wúlò gbogbo àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ owó ẹ̀yìn tẹ̀lé ti lọ sí orí ibùsùn ní àṣálẹ́ yìí lágbọ́rọ̀ náà ẹni tó jọ ń dojú kù ẹni tó jọ ń dojú sáré ayọ̀ tẹ̀sán náà lè máa jí àwátàwà lẹ́nu iṣẹ́ iṣẹ́ náà ní ìṣẹ̀mọ́ àlọ́wọ́ gbogbo àtúntẹ̀ pé àwọn ojú ọlọ́run fún òun kan ni lágbára àláwòrán bí owó ni ọmọ ni iṣẹ́ ni bóyá ìwé ìgbélé bóyá àwọn kan láti ẹ̀ ń ro ojú ọlọ́run fún ọlọ́run yóò ṣínà ọ̀la fún wa yóò ṣe fún wa gbogbo àtúntẹ̀ yẹ pé ayọ̀ wa ó ti dé ayọ̀ náà kò ní dìbànújẹ́ láṣẹ lódùmarè gbogbo apáta ẹ̀yẹ ká tó pàdé ní ọ̀la ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n bá wa lọ́ọ̀nchì ábọ̀mù yìí á ah, gbogbo yín ni mo dúpẹ́ lọ́yọ̀ tó bá di ọ̀la àsìkò gbà mí mọ́ fún tòní torí èmi náà mo gbọ́dọ̀ lọ ṣe exercise mo lọ sí gym bá ti kó lórí ètò mo lọ sí gym láti lọ fún ara mi ní workout tẹ́mu yìí máa sọ pé gbogbo apáta ẹ jẹ́ kí a máa ṣe exercise ká dẹ̀ máa sùn dáadáa tá a bá sùn dáadáa ẹ wò kò ní sí blood pressure ara wa le ọkàn wa balẹ̀ ẹ jẹ́ kí mo bẹ̀ wá torí ọlọ́run ẹ jẹ́ kí a máa lọ ṣe workout títí wá di ọ̀la lágbára ọlọ́run tá a tún máa pàdé lórí ìkànnì abọ́sẹ̀dé yìí náà rèé ìyálóde amúlùdún àti ambassadọ amúlùdún náà ni ẹ̀ẹ́kùnrin abọ́sẹ̀dé ọbọ̀bìnrin olùṣètò ìyẹn gbẹ̀lẹ̀kẹ̀ lóye ló ní ire owó ire ọmọ àlàáfíà kò bá lè rọ̀ kó máa jẹ́ tiyín kó máa jẹ́ tèmi kó máa jẹ́ ti gbogbo títí wàá di ọ̀la mi ò ní gbọ́bi sí yín o ẹ̀ ní gbọ́bi sí mi gbogbo apátápátá oorun ayọ̀ báyìí náà ni a ó sùn ó dàárọ̀. tẹlifíṣọ̀n rédíò àti fídíò ni kẹ́ máa gbọ́ tẹlifíṣàn ni wọ́n ti kọ́ ní láṣà tiwa àṣà yorùbá táwọn kan ti gbé pati sí nìkan labọ́sẹ̀dé ọmọ bàbá ọlọ́pàá gbé lárugẹ gbogbo ọmọ yorùbá pátápátá kárí àgbáyé tẹlifíṣàn rédíò and tv ní kẹjá máa gbọ́ ẹ má ṣe jẹ́ káṣà aláṣà gbàtúwa lọ́wọ́ wa tẹlifíṣàn rédíò and tv ìhàn ní kẹ máa gbọ́.